الحمد لله نحمده ونستعينه ونستغفره أستغفره والسلام عليكم ورحمة الله وبركاته pẹ̀lú ọ̀dá Allah subhanahu wa ta'ala a ń bọ̀ sínú súra tuntun ní àwọn náà ní suratul A'la òun náà ní súra tí a ń bọ̀ sí Suratul A'la yìí nínú àwọn sóra tó sọ kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam nílùú Mákàlì. Ìjọ pé sábà wáyà rẹ̀ ó sì lé ní àyà tí ó ti fi òkà tí àwọn ènìyàn lórí ọ̀la ni wọ́n kàn ní lórí ọ̀la ni àyà tó wà nínú àtúrà yìí àwọn ọlá ìdíjìdì ó wá lórí súrà yìí láti mọ hadith Ànábì sallallahu alaihi wasallam iná àwọn ọlá tó wà ní fún súrà yìí òun ni pé Ànábì sallallahu alaihi wasallam ọ̀sẹ̀ ẹnu hadith rẹ̀ pé ànábì a máa ké suratul A'la àti suratul Ghashiyah sóra tó tẹ̀lé ànábì a máa ké lọ́jọ́ ìmọ̀ níbi rákà alákọ̀ọ́kọ́ ànábì a máa ké suratul A'la rákà ẹlẹ́ẹ̀kejì ànábì a máa ké suratul Ghashiyah. nínú ìwáyà tó wá lọ́dọ̀ alimami muslim rahimahullah wọ́n ní anabi amake nínú ọdún méjèèjì láàmàgbé ọdún léyà àtọ̀dún àwẹ̀ níbi rákà alákọ̀ọ́kọ́ anabi òkè suratul A'la ìtàfẹ́ kàlóyè níbi rákà ẹlẹ́ẹ̀kejì anabi òkè suratul Ghashiyah èyí tí ó tẹ̀lé suratul A'la wọ́n nígbà míì tí ọdún léyà àbọ̀dún àwẹ̀ tó wá sí délé pẹ̀lú ọjọ́ jùmọ̀ ó ní anabi sallallahu alayhi wa sallam anabi àmà kí méjèèjì papọ̀ wọ̀rùbá mẹ́sìdámà á ìyàwó mi wá ilé wọ́kọ̀rọ̀ àdùnmá ọdún ọdún méjì àmà pàdé nígbà míì ọdún ọ̀sẹ̀ lọ́jọ́ kùn náà lọ́jọ́ jùmọ̀ àtọ̀dún ọdọ tí wọ́n wáyé lọ́dọọdún ọdún léyà ní àbọ̀dún àwẹ̀ wọ́n ní anabi a máa ka yóò tún máa kà á bẹ́ẹ̀. bákan náà nínú hadithu ìyàwó aisha radiyallahu anha tó wà nínú sọ́rí imaamu ahmed ó ní anabi sallallahu alayhi wa sallam anabi a máa kí wítìrì anabi a máa kí pẹ̀lú sábẹ̀ ìsmarọ̀ وقل يا أيها الكافرون أقول يا أيها الكافرون وقل هو الله أحد so ah anabi sallallahu alaihi wasallam amake so ó wà nínú aisha radiyallahu anha nínú riwaya mi ó sa ni pé anabi amaka al-ma'budatai qul a'udhu bi rabbil falaq àti qul a'udhu bi rabbin nas nínú àwọn ọlá tí ń bẹ fún súra bákanáà anábì sallallahu alaihi wasallam nígbàtí anábì tọ́ka Mu'adh bin Jabal sí àwọn súra tí ó pọ̀ tí ó pọ̀ tí ó kù púpọ̀ tí ó yẹ kó máa bí kí n fa òyìn àdínú salatu al-isha gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ ẹnu hadith anábì sallallahu alaihi wasallam ipe anábì sọ pé àfàdánù ya Mu'adh tó bẹ́ẹ̀ máa kó fìdí náà bá òyìn àdínú Mu'adh nígbàtí àwọn salatu al-isha tẹ̀yẹ̀ wá kí sọ́dún ìsáà ìbálẹ̀ àbí ìwà tó wá nípa kọ́ra mọ́lẹ̀ anábì ní ọmọ sáájú ya Mu'ad anábì wa sọ fún Mu'ad anábì ní hádà sọ láìta bí sábì ìgbà rọ̀bí kalẹ̀ àhàlà èyí tó máa ṣe irun fún wa pẹ̀lú sábì ìgbà rọ̀bí kalẹ̀ àhàlà wàṣàmùsì wà dùhàhà àbí wà àwọn wàṣàmùsì wà dùhàhà wà lẹ́yìn ìdá ayẹyẹ ṣá àbí wà lẹ́yìn ìdá ayẹyẹ ṣá. nínú àwọn ọlá tí ń bẹ fún súra yìí bákan náà abúrú yẹ gbàwá bí tó wà nínú sọ̀rọ̀ Bukhari nínú hadithu al-Bara' ibn Azib radiyallahu anhu ó ní àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ dé wá bá wọn nínú Madina náà àwọn tàbí ànábì òun náà ni Mus'ab ibn Umayr wọ́n nú orí umm Maktoum àti Abdullahi ibn Umm Maktoum wọ́n láwọn méjèèjì yìí àwọn méjèèjì lákọ́kọ́ dé wá bá àwọn ìlú Madina wọ́n ni bàjá àdá yòkèrè àdìdá al-Qur'an wọn a máa wá ka al-Qur'an fún wa fún bàjá Ammar wà Bilal wa Sa'd wọ́n lẹ́yìn gbà tí wọn wọ́n náà ni Ammar dé lẹ́yìn gbà Ammar dé yáàdé wọ́n náà ni Bilal dé wọ́n náà ni Sa'd bin Abi Waqqas wọ́n náà ló dé wọ́n ni fún bàjá Umar bin al ọmọ ìlú àtọ́ọ̀lù òun náà bá dé òun jẹ́ pẹ̀lú àwọn bí ogun ni wọ́n dé sọ̀rọ̀ ìdílé dé pẹ̀lú ìlànàdà àmọ́ gbọ́ ebe nígbà tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí ìlú Madina wọ́n ni wọ́n rí jáde gbangba òun lọ ẹni bá tó bẹ̀ wọ́n dáhùn obìnrin tó ọkùnrin tó ìyàwó tó bá fẹ́ sọ ọmọ rẹ̀ lọ́mọ orúkà ó wá dáhùn lọ́nà wọ́n ní umaru umaru jáde rẹ̀ so àdìsí yìí ó ní umaru jáde tó jẹ́ pé òun nìkan kọ́ àwọn bí ogún èèyàn ni wọ́n jọ dé Madina tàbí bí ogún èèyàn bá jáde ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kọ́ mọ́ ó ní lẹ́yìn ìgbà náà mú màjá ànàbí sallallahu alaihi wasallam ó lẹ́yìn ìgbà náà ànàbí sallallahu alaihi wasallam ànàbí wá dé قولي فما رأيتم أهل المدينة فرحوا بشيء فرحوا به حتى رأيتم الملائكة والصبيان يقولون هذا رسول الله فرجاء فرجاء حتى فرحوا حتى حتى سبح اسم ربك الأعلى وني البراء البراء بن عازم قلوا يا ولا مدينة كان ولد نطبع ولد يضون tó ti mọ̀ wọn ní ìdúró tí wọ́n dúró bàtà sallallahu alaihi wasallam dé ẹ̀yìn kan lé yàn jáde para ní àwọn kan ti ṣe kí ni wọ́n retí láti wẹ́ kọ́mẹ̀ wọ́n dùnú wọ́n tó fi jẹ́ pé àwọn kéékèèké ẹ̀ nílùú Madina àwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ wọ́n kálukú wọn wá sọ pé hádà Rasulullah dá òkúta ọlọ́run ló dé inú wọn dùn ẹ eh, wọn ní gbàtà nàbí òbí dé inú àwọn súra tí wọn kà fáwọn wọn náà ti sábẹ ìsọrọ bí kàlá àlá yàní àwọn tí ń ka àbùn ọ̀rẹ́ àti àbúlá ìbùn ọ̀rẹ́ bàbá tó so eléyìí náà nínú àwọn ọ̀rọ̀ tí ó wá ní nípa súra yìí láti mọ̀ pé nínú àwọn súra tí ó ti pàtàkì wọn náà ti súra yìí wà ọlọ́wọ́ bá àdékọ́lá ọwọ́ abẹ́rẹ́ súra yìí bismillahir rahmanir rahim ọlọ́wọ́ bá alìkẹ́lá bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ àwọn súra ní àwa tó jẹ́ pé ọlọ́wọ́ bá alìkẹ́lá bẹ̀rẹ̀ pẹ̀lú kábàtù làbárí ló gbé wa ìgbà míì wá ọlọ́wọ́ alìkẹ́lá bẹ̀rẹ̀ pẹ̀lú pẹ̀lú àlà ọlọ́wọ́ bá lè jọlá ní ó dájú ọ̀rọ̀ fún ànábì sallallahu alaihi wasallam ó ní sábì isma rabbika al-a'la sí àbọ̀má orúkọ ọba rẹ̀ al-a'la ọba tó dájú àwọn wọ́n ní àwọn ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá máa ń dájú ẹ̀kọ́ ànábì nínú Al-Qur'an wọ́n ní ọ̀nà eré ti mẹ́ta ní máa gbà wá tí ó darí pàtàkì láyé yàní tó jẹ́ pé arọ́pọ̀ orúkọ tí wọ́n lò lọ́bí ìrù pronoun tí wọ́n lò bẹ́ẹ̀ pronoun tí ó kọjú sánẹ́lì ọlọ́nà tó àti lọ́gbà wá ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà lọ́nà tó jẹ́ pé ànábì ló dájú kọ́ ànábì nìkan náà nìkan yẹn bá rí ọ̀rọ̀ yẹn ànábì nìkan ló bá rí kò bẹ́rù mi wù ọ wà náà kùrọ̀ àríbẹ̀ irú rẹ̀ náà ti sóra tó lè ṣe lọ tọ́lọ̀ ọba àdìgbà sọ pé alamina ṣọ́ra dáka sọ́dọ̀ láwọn akọ́lá sí kíni àwọn akọ́lá kọ ìgbáyà dáa lẹ́bi mani as operation fún ọ àwọn ayọ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àwọn nǹkan tí ń bẹnu gbáyà kìí ta àbí ọkàn tẹ̀ bẹ̀rẹ̀ fún kẹ́ni má ní àwọn ayọ̀ kù lọ́kàn rẹ̀ àtẹ́sọ̀lá wà ẹ wá wáyà ẹ́ ní wọ́n lò lọ́lé ìlú ní wọ́n dájú ọ̀pá lẹ́nu ọ̀bá wàlẹ̀ sọ́lá wọ́n máa nẹ́lá kàdé kọ́ ẹ́ alẹ́bí wọ́rọ̀fọ́wọ́sọ́ọ̀nà àkàwé sọ́rọ̀ alẹ́bí akọ́lọ́bọ̀rọ̀ wọ́rọ̀fọ́ọ̀nà dákàdé kọ́ ẹ̀rì gbogbo ẹ̀ta ló wà lẹ́nu ọ̀bá wàlẹ̀ sọ́lá àwọn alágbé ẹrù tó tóbi kó lọ́mọ yìí àwọn alágbé kíni àwọn alágbé ìlànà ìlànà ìlànà ìlànà àwọn alágbé ga wọn máa láti irú súra yìí sì kò sẹ́ni tí ó sọ wípé òun wá fẹ́ tú nìdí ó wá ní ó bẹ́ẹ̀ nìkan náà rí anábì nìkan ní bá rí ọba Abubakar rí ọba Umar rí wàlá Uthman wàlá Ali wàlá ahadu min as-sahaba nìkan kọ́ nínú àwọn tàbí dépò pé wàá bẹ́ẹ̀ nìkan nínú àwọn tí wọ́n wáyé lẹ́yìn àwọn tàbí irú àwọn súra yìí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìrẹ́lẹ̀ kejì inú àwọn ọ̀nà tí ayàtùránì máa gbà dájú pa ànábì òun náà ni tí ó ti dájú ọ̀rọ̀ pa ànábì sallallahu alaihi wasallam tí ó sì máa bá gbogbo ìyàwó ànábì ló dájú pa òun yóò sì máa bá gbogbo olùdíwí àwọn àríkọ̀ rírà yàní àárín kankan nu àyà rọ̀ kí n ká àyà yẹn àárín tí ó máa tọ́ka wa tó kí ibi ànábì nìkan kọ́ ní nǹkan yìí báyìí ọlọ́run bá lè jẹ́ lọ́kọ́ bá lè sọ̀rọ̀ àwọn àlejò sọ̀rọ̀ àmì ó ní ya ayyuhan nabi idha tallaqtumun nisaa fatalliquhunna li'iddatihinna wa ahsul 'iddah ọlọ́run bá lè jẹ́ lọ́kọ́ bá lè sọ̀rọ̀ àwọn àlejò sọ̀rọ̀ àmì ó ní ya ayyuhan nabi ó ti ẹ̀tún dákọ̀ rẹ̀ ó ní wà nabi ọlọ́run bá nìkan wá ní ìdáàtọ̀ lákòókò nìta tẹ́ ẹ bá ti fẹ́ fún mi nílẹ̀ wẹ̀ eré anabi ìfúkiri anabi tẹ́ ẹ bá ti fẹ́ kọ́ fún mi nílẹ̀ ó padà wá chéjì ẹ̀sìn ìtọ̀míru jamu so ibẹ̀ làwọn olúmọ̀ nípa tẹ̀sí jẹ́ pé yọ pé anabi nìkan kọ́ ní báwí wo tẹ́ ẹ bá ti fẹ́ kọ́ obìnrin lẹ̀ àtànẹ́bí àti gbogbo yìí pọ̀tọ́ ní kò hún ní ẹ̀jẹ̀ ìjà kìhìn ẹ̀kọ́ wọn lẹ pẹ̀lú kíni pẹ̀lú ìdá wọn gbọ́dọ̀ sí ìdá wọn náà ní kẹbi kọ wọn lẹ wà á sọ ìdá ụlọ sọ̀rọ̀ ká ọjọ́ tí wọ́n lò síwájú ọtụtụ. torí náà ní tó ń tọ́ka fún wa náà pé àbí àyà mi à wà tí ó máa kíni tí a máa rí gbọ́ yé nínú ẹ̀ tó jẹ́ pé a rí gbọ́ yí pé ogun ara nípa rí ibùmí ń bẹ a rí pé yóò tọ́ka yóò darí pa Ànábì sallallahu alaihi wasallam ẹ́ àmọ́ gbogbo ẹ̀dá pátápátá gbogbo wa náà láti gíní gbogbo wa náà nìkan yóò máa bá rí àdìnírí èdè báwa rí gbọ́yé ipé gbólóhùn kan nínú ayé àyè ló ti gíní ló bá gbọ́yé wa yóò hàn wá ní àmì àwọn tó bá wá ní àmì ẹ̀ á rí pé ní tó pa ànábì sallallahu alaihi wasallam láti ẹ̀bẹ̀ yìí á rí ní gbogbo abábápátá náà àwọn náà láti kíni gbogbo àná làgbọ̀dọ̀ máa ṣe gbogbo àná lálẹ́ sọ̀tún irú àbùjú eléyìí náà ní sùúrù àtàbẹ́ káyìí tọ́lọ̀ ọba ní kẹlá bá nàbí sallallahu alaihi wasallam pé sábì ìsìnmà rọ́bì kàlẹ̀ àhàlà sí àpọ̀mọ́ orúkọ ọba rẹ̀ àwọn nínú onímọ̀ nípa tẹ̀síìrù wọ́n ní ìsọ̀rọ̀ bí kàlẹ́ àdá ayé mùsàlùmá kìí sọ orúkọ yẹn gangan yàní ẹni tó ń jẹ́ orúkọ yẹn gangan máa ṣe kí ni máa ṣàkómá rẹ̀ àtẹ̀sẹ̀ kí ni ìtumọ̀ àtẹ̀sẹ̀ ìtumọ̀ náà ni àtẹ̀sẹ̀ àtẹ̀sẹ̀ àtẹ̀sẹ̀ kéèyàn náà záhà yàní kéèyàn fọ́ yàmá fọ́ orúkọ ọba rẹ̀ fọ́ máa

asámùrú pẹ̀lú gbọ́rọ̀ ó ròyìn ara rẹ̀ pẹ̀lú alùpàkọ̀ọ̀rọ̀ ó gba àwọn akẹ́wọ̀n yọ́rọ̀ ọba àdéjọ́ láti ròyìn ara rẹ̀ àwọn náà sì ní àwọn náà mọ́sẹ̀ tí sẹ́mi ju abí ní kánàbí ó ọba tó ga àlá ọba tó ga jùlọ nígbàtí aya kan sọ̀kalẹ̀ ní alukur'an tó ní pàtẹ́sì bísmi rabbikal azim wọ́n ní anabi sallallahu alayhi wa sallam anabi ní ij'aluha fi ruku'ikum anabi ní nǹkan yìí aya yìí o òun náà ní ẹ̀ma wíwí rúkú ẹ̀sìn àbá rúkú ni a sọ pé subhana rabbiyal azim subhana rabbiyal azim ẹgbà tí sáfì hisma rabbikal a'la sọ̀kalẹ̀ anabi sọ fún wa pé ij'aluha fi sujudikum òun náà ni a máa wí níbi kíni òun náà ni a máa wí níbi ìforíkalẹ̀ nígbàtí ẹ bá ń kíni nígbàtí ẹ bá ń kírun àbáwá abdullahi bin abbas wọ́n ní gbogbo bá kí bàtà nàbí sallallahu alaihi wasallam sánàbí bá káyà yìí sánàbí bá ní sáfì isma rabbikal a'la anábí wà dákẹ́ yóò wá ní subhana rabbikal a'la àfẹ́ ẹ tí wọn bá ti ń ka ayà tọ́lọ́ ọba àdékọ́ láti pàṣẹ pé ṣe nǹkan báyìí èyí ń ṣe ó sì máa bá tìlà wà lọ tọ́lọ́ ọba àdékọ́ láti pàṣẹ pé forí kalẹ̀ wọ́n ti jóòjì wà kùtẹ̀rí àti forí kalẹ̀ bẹ́ẹ̀ náà nínú ayà tọ́lọ́ ọba àdékọ́ ní sábì ìṣẹ̀mọ̀rọ̀ ìkàlẹ̀ àlà àti sàfọ́mọ́ orúkọ ọba tó ga jù ọba tó ga jù olúwo ọba àdékọ́ lá méjì ni olúwo záàdì àti olúwo àtùbà àbí olúwo tùbà gíga záàtù ọlọ́wọ́n bá àdìgbọ́lá gíga rẹ̀ ọlọ́wọ́n bá àdìgbọ́lá ga ó wà lójú àdára yìí kò sí nǹkan ẹ̀dá tó náà bá ga tó lékè ọlọ́wọ́n bá àdìgbọ́lá olúwo záàtù arahman ala al'arshi tawa ọlọ́wọ́ bá ní tọ́lá tẹ́lẹ̀ gíní ó wà lókè alárasù wà láàrùsù ẹ ó wà lókè gbogbo ẹ̀dá bá ọlọ́run bá dìkẹ́ láwà lókè àlàárà tí kò sí kankan ní tó ga bá inú mi kálíkì ọlọ́run bá dìkẹ́ ọlọ́run fara ti kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ ẹsẹ̀ kó jòkúlé àlàárà tí ó táwa ní àlàárà tí ó gba mọ́tò jòkúlé lórí olùkù zaad ọlọ́run bá dìkẹ́ ọlá òun náà ló ga jù ní olùkù zaad kò sẹ́dá tó ga bá dìkẹ́ ọlá dé bí wà ga wàhálù mùsùlùmáàdì gíga níbi ìròyìn ìròyìn ọlọ́wọ́ bá dìgbẹ́lá ọ̀nà ló gajù táàbá ń yára wa pẹ̀lú táàbá ń wẹ̀lọ́ bá dìgbẹ́lá pẹ̀lú alhayat alhayat alẹ́kì lámìlẹ̀ dínkà alhadam ìtẹ̀mí ló jẹ́ pé àìsí ò sáwájú rẹ̀ ọlọ́wọ́ bá dìgbẹ́lá ti pẹ̀lú wàlá yà á alfàdà ìsẹ̀mí tó jẹ́ pé títà kò ní débí ni kò ní parí ẹ̀ àwọn ọmọ nìyàn nígbà wọn ló lá sẹ̀mí àmọ́ gbà kan ti wà rí tá sẹ̀mí o ìgbà kan ti wà rí aláàdá alàlẹ̀ ìsáàni hínú mílẹ̀ dáhàrí ọmọ ni òjẹ́ ẹ̀fẹ́ kátàrí tọ́ka sí láàrin máa dákọ̀ nígbà tí mo ti fi okálùkù wa ẹ̀yìn nígbà tá a fi wà lóyún wọ́n tẹ̀ lóyún wa àjẹ́ ẹ̀fẹ́ kátàrí máa ṣe gíní ju kán pè wá ní jẹ́ ní ìrùlọ ọlẹ̀ síwájú ká ló wá lóyún wá kọ́ àjẹ́ kankan ta ní bẹ̀rẹ̀ ayé ní tòbí ní àkàrà fún tó dáyé onílùgbà yìí ti máa ń láti sọ̀tàn kálẹ̀ òyìn àfi àwọn ìró tọ́lọ́wọ́ bá àlejò ọlá máa ń fún àwọn ànábì rẹ̀ inú àwọn mùjíza ni gẹ́gẹ́ bí ànábì Isa alayhi salam tó ti fún àwọn tàbí rẹ̀ ní òru àwọn àwọn àwárí yóò lọ́dà gẹ́gẹ́ bí àwọn tàbí ó ti fún wọn ní òrùpa ànábì sallallahu alayhi wa sallam wa mubashiran inni rasulillahi ilaykum wa mo wá fún yín ní ìròyìn làbáàdì nípa ànábì tí ń bọ̀ lẹ́yìn mi o orúkọ rẹ̀ ó máa jẹ́ ahmed bẹ́ẹ̀ ni nínú àtàwọn náà ó testament wọ́n júwe ànábì bẹ́ẹ̀ wọ́n júwe ànábì débi pé àwọn inú àwọn tí wọ́n jẹ́ àwọn àbá nínú àwọn yahudi wọ́n jẹ́ ànábì mà tí ó ti dà ànábì irú àwọn eléyìí ọlọ́ọ̀bá àdéjọ́lá fi ṣe fèjì láàrin irú ẹ̀ òun náà ni anabi sallallahu alayhi wa sallam anabi náà máa júwe àwọn ẹ̀dá mi náà kalẹ̀ yóò ti dé anabi júwe dajjal kalẹ̀ mú wa. anabi júwe ṣe òwe ìsúlẹ̀ tánàbí júwe kalẹ̀ nínú àwọn tàbí òun ẹ̀ tó lóore nínú àwọn tàbí òun anabi júwe rẹ̀ kalẹ̀. so anábì sọ àsọ́lẹ̀ débi pé tó bá dé gan anábì ní ẹni kó sàdúrà fún mi nínú àwọn tàbí òun ni ọlọ́ọ̀bà àríkọlá ó wá ga ní òyìn inú ìròyìn ọlọ́ọ̀bà àríkọlá òun náà ni azamu'u òun náà ni alibasọ ọlọ́ọ̀bà àríkọlá basir náà àmúnibítà àríkọjá ń gbítà wáyé èyí bó tó lóun ṣe cctv camera ẹnu bí tó bá dé mọ́nà ìsáná ni ó lù ọlọ́wọ́n òun náà ni sáàmùrù ìgbọ́rọ̀ ọlọ́wọ́n bá ìdè iná bá sọ̀rọ̀ wú bá sọ̀rọ̀ gbogbo rí ọlọ́wọ́n bá alẹ́gẹ́lá gbogbo nǹkan pátápátá ní gbọ́n àdídá àti kẹ́lẹ́kẹ́lẹ́ tọ́lá ọ̀rọ̀ fún bẹ́ẹ̀nú ọkàn ọlọ́wọ́n bá alẹ́gẹ́lá gbọ́n ó sì mà abáwárò èèyàn pẹ̀lú ìlú ẹni nímà àwọn ní professor of mathematics tó bá dé biology yóò dòkó jẹ́ professor of history tó bá dé agriki yóò bọ̀ ọ́dẹ́ ara professor of eh, arabic tó bá dé gbà tó bá dé gbà tó ti sọ̀rọ̀ kẹ́kẹ́ ti sọ̀rọ̀ chemistry yóò mọ̀ wòrán ni ògbóró àwọn bàbá yìí ìlmọ̀ mo nímọ̀ nípa àṣà yìí mo nímọ̀ nípa àṣà yìí ìmọ̀ a bá ní ìmọ̀ tó tó mọ̀ ní òkú ìmọ̀ tó lálàá ni ìmọ̀ ọlọ́run bá lékè ọlá òun lè sá lórọ̀ kiri lágbègbè kan alẹ́olówó olówó sífà ọlọ́run bá lékè ọlá ìròyìn rẹ̀ ga bẹ́ẹ̀ wá ní gbogbo ìròyìn ọlọ́run bá lékè ọlá pátápátá òun náà ni ibi tí àwọn èyí wọ́n ti ní àwọn àlùmọ́ àtìlá àlùmọ́ àtìlá ibi tí wọ́n ti ní pọ́blẹ́mù yẹn èèyàn máa ń gbọ́rọ̀ ọlọ́run bá àlejò lánàá máa ń gbọ́rọ̀ ẹ wọn láwọn abẹ́ fún ọlọ́run bá àlejò lánàá kó òsì táwọn èèyàn máa máa fi gbọ́rọ̀ rẹ̀ wúta fún yẹn àwọn ní àlè sọ fún gbọ́rọ̀ ọlọ́run bá àlejò sọ fún gbọ́rọ̀ wallahu yasma'u tahawurakuma قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله الله بعد ذلك

basirun bila basar ó ní àmọ́ kò ní ìdíríra kò ní alimun bila ayi ó ma ó ma ma a. tó gba àwọn ọ̀sán olóòtú máa dàrú báyìí ọlọ́run bá dídọ́lá sí ní òyìn ara rẹ̀ wọ́n wá ní wọ́n fọ́kúlù máa àwòhámà tẹ̀síbí ha àwílìhú wọ̀rún sí i tẹ̀síbí ha wọ́n ní gbogbo ti máa ṣe tó jẹ́ pé máa jọra

ó ní olówó àtùpàì ẹ̀dá rẹ̀ náà lè máa gbọ́rọ̀ lóòótọ́ àmúni tó bọ́nà ibi táàbí bọ́ọ̀lù ọlọ́ọ̀bá àdìsọ́lá ó ní àwọn ogun tá a sọ yìí ní nǹkan tó ti ní nǹkan tó ní ó ti tọ́ sí nítorí ọlọ́ọ̀bá àdìsọ́lá tí ọba ló lágbára nísìn ó níbi tó lágbára náà ó lè gbá pàtàkì ọlọ́ọ̀bá àdìsọ́lá lágbára lórí gbogbo òun náà ó ròyìn ara rẹ̀ pẹ̀lú agbára inna Allaha ala kulli shay'in qadir tó ìròyìn náà ló bá àwọn èèyàn débẹ̀ nígbà tí wọ́n wáyé ọlọ́wọ́ ọba àlejòlá ọlọ́wọ́ àlejòlá sọ fún aláàlú Qur'an ó ní laysa kamithlihi shay'un laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir ẹ̀wọ̀n tó bá wọn ọlọ́wọ́ àlejòlá ní kò sí nǹkan tó dàbí rẹ̀ laysa kamithlihi shay'un bó tọ́ba sọ pé shay'un ẹ̀ nàkúrà tó fi sí yá sí nàkúrà ló wá ń shay'un

ó ní ó tó wá sọ pé ọba ti ṣe mí ọba ti ń gbọ́rọ̀ mi ọba ti ṣe mí ọba ti rìn náà èyí ni ọmọ tó máa fún wa pé ọlọ́run bá dìgbò lánàá fi lè fúnra rẹ̀ àmọ́ kò kàn dàbí kí ni àlè kò sẹ́ńtà lè wé ọlọ́run bá dìgbò láwá ní ọba tí ọlọ́run bá dìgbò lá sọ pé kásàfọ̀ mọ́ orúkọ rẹ̀ torúkọ rẹ̀ ga jù yìí ọlọ́run bá dìgbò lá ní alladhi khalaqa fàtàwà ọlọ́run bá rí jọlá ní ọba tó ń sọ yìí òun náà ló dẹ̀dá alẹ́bí kọ́lákọ́ fàtàwà òun náà ló dá gbogbo ẹ̀dá rẹ̀ pátápátá ó sì ti ẹ̀dá rẹ̀ ní kíni sáwà ó sì ẹ̀dá rẹ̀ ní dọ́gbandọ́gba ó dá ẹ̀dá tí àtàlẹ̀ àìhàn fi àṣìbáni háì ààrẹ ní ìlú tó dáa ọlọ́ọ̀bá àdìsọ́lá ṣe ìdẹ́dà wa tó ṣe ní dọ́gbadọ́gba apákan òjò kálọ́ ẹsẹ̀ kan òjò kálọ́ ó gbé ojú wa tó yẹ kó wà etí wa tó yẹ kó náà ló ọlọ́ọ̀bá dá wa bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá yìí ní kò káàtà sí kò sẹ́ni kankan tó lágbára láti dẹ́dà ẹ̀rọ ọba ìjọra ẹ̀ òun náà tó bá tó wá dẹ́dà ìtàn yóò tún dá ẹ̀dá yẹn alladhi ahsana kulla shay'in khalaqa ọlọ́run ọba àríjọlá gbogbo tó dá pátápátá gbogbo ẹ̀ ló dáadáa ìwọ tó máa fi kankan sí ẹ̀ẹ́lẹ́ ẹ̀dọ́ ọlọ́run ọba àríjọlá ti di ẹ̀dá wù á jẹ́lómi yóò ga bá wù adẹ́lùmí yóò kú tó bá wù adẹ́lùmí yóò tara tó bá wù adẹ́lùmí yóò pẹ̀lẹ́gẹ́ tó bá wù adẹ́lùmí yóò dúdú adẹ́lùmí ní pupa tó bá wù adẹ́ ẹlùmí yóò tóbi yóò ní kéde ẹlùmí ọlọ́run bá ẹ̀ ike ṣíkìmọ̀ tún wà bẹ́ẹ̀ ọgbọ́nlá wà bẹ́ẹ̀ tábà ọlọ́run bá kẹma àwò pé àbí kíníkan àbí tẹ́pìlẹ̀tì kan tó ní náà nù bóyá gíga gíga gíga lásán náà ló lágbà láti dá àìsí dá lórí kúrú kẹma àrò pé àkọ̀ ah, lágbà láti dá pupa ẹ́ dúdúdúdú nìkan ní ó tó dá pupa ó wá dá àwọn ẹ̀dá ẹ̀ lóríṣiríṣi ó wá sí gbogbo ẹ̀dá ó wàlẹ́bí kọjá rán fahada ọba yìí náà ló kọ kádàrà òun náà ló pé ló pé gbogbo wa gbogbo tí o mọ̀ bẹ́ẹ̀ láyé láti jà mọ̀gídé ọlọ́wọ́ bá rẹ̀ ó ti pè gbogbo ẹ̀ nígbà tó lọ́wọ́ bá lẹ́gbẹ̀ẹ́ lákọ kádàrá yìí fàhádà ó wá sí kíni ó wá tọ́ka tó jọ́nà afáwọn wọn ni hádàlì ti wọ̀ sàádà Ọla àdìgbọ́lá tọ́ka ẹ̀ sí ọ̀nà eré ó sì tọ́ka ẹ̀ sí ọ̀nà eré ire ọlọ́ọ̀bà ó tọ́ka àwọn dábà ó tọ́ka àti wọn náà gíní ó fọ́nà mọ̀ wọn lọ síbi ní ó ti máa jẹ ní ó ti máa mú ó ti dá ìdá ẹ̀dá oníkálukú wa kìí ṣe pé gbogbo tó ti tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ yìí lẹ́yìn pàtó wá tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ tán òun náà ni wá tẹ̀lẹ̀ kò sí tó tẹ̀lẹ̀ lókìkì nínú tí tẹ̀lẹ̀ sí wa láyé àti bí ó máa tẹ̀lẹ̀ gbogbo ẹ̀ ti létò gbogbo ẹ̀ ti létò ìmáàlán wọ̀tọ̀kù ìlà lódìdí àti nífọ̀tí wẹ́wẹ́ gbogbo ẹ̀ ló ti wà ní àkọọ́lẹ̀ lódìdí irú ẹni báyìí yóò kú lọ́jọ́ sátidé ó ti wà ní ọlọ́run ọba àdìgbẹ́lá lórí ìlà tẹ̀sí ìlú ẹ̀tún wá wà bẹ́ẹ̀ kó ojú ti dùgbà lẹ́nìkan ló ti sábà já mu yóò láti tẹ́sí ni yóò sùn yóò bọ̀ ọ̀rọ̀ rí kú ni wọ́n ṣì bá ni wọ́n gun lọ́bẹ̀ ni gbogbo àwọn ọ̀dẹ́ ti gbogbo àwọn táàmù òwe ní mo ti wẹ́wẹ́ gbogbo ẹ̀tù náà kọ́lẹ́ tọ́lọ́ ọba àdìgbẹ́lá ti kọ́ àsìkò gbẹgbẹ yóò jáde láyé àsìkò gbẹgbẹ rẹ̀ gbọ́dọ̀ rẹ̀ báyìí ẹlòmíràn lọ kakule tẹ̀lé èdè tẹ́ta gẹ́gẹ́ fún àwọn kò lè má ọlọ́run bá àlejò lánìkan ló mà àsìkò tẹ́lẹ̀ yóò jáde báyìí lára yányá ọlọ́run bá àlejò lánìkan kọ àkọọ́lẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátápátá kò ṣẹlẹ̀ báyìí accident èyí ti accidentally ó ti wà nínú àkọọ́lẹ̀ yìí kọ́dà Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa gẹ́gẹ́ bí hadithu afáwà abdullahi bin umar radiyallahu anhuma tó wà ní sahih bukhari àti wà ní sahih muslim Ànábì ní inna Allaha qaddara maqadir al-khalaiq ó ní Allah subhanahu wa ta'ala ó ń kọ kádàrà gbogbo ẹ̀dá rẹ̀ àwọn àti tẹ́kọ́lá ń sọ́fà àtàwọn orúgbìn igi tí ó wù àtùgbà tí ó fi wọ́n tí ó lò láyé tí ó fi jẹ tí ó fi kú ọlọ́wọ́ bá ní jọlá kọ́ tí ẹ jẹ́rìí àwọn tó kéré jù nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá táwọn ò lè kojú ara wa yìí tó jẹ́ pé microscope ó náà ni wọ́n fi rí gbogbo àwọn nǹkan wọ̀nyí àtùgbò tí wọ́n lò láyé ọlọ́wọ́ bá ní jọlá ti wọ́n bẹ̀ kí ni wọ́n jẹ kí ni wọ́n mú kí ni wọ́n wọ̀ sọ́rùn bóòlù wọ́n ti láyé wọ́n sáyé rẹ ní àbíwọ́n sàáyé bá gbà sùn gbogbo ẹ̀ pátápátá anábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́ọ̀bá àlejò láti yanjú ẹ̀ ó ti parí ẹ̀ qabla an yakhluqa as-samawati wal ard kọ́dà ọlọ́ọ̀bá àlejò ọlọ́ọ̀kì ẹ̀ sí ìdá sámàgà kò sí ìdálẹ̀ lè kàmpínà alifasana ní àádọ́ta ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún fifty thousand years ẹ̀wọ̀n ní ti à ń sọ̀rọ̀ pé ànábì ṣe

pé ọlọ́run bá nígbọ́lá ní kọ́ kádàrà wọn kálù nígbà tá àdájú sọ̀rọ̀ wà lọ́sọ̀ làmú àdájú sọ̀rọ̀ nípa kádàrà bá wọn sàábẹ̀ rẹ̀ ọ̀rọ̀ náà wá pa àwọn láyà débi pé àwọn àbúrò àdájú sọ̀rọ̀ wà lọ́sọ̀ làmú pé wà bí ìmàlẹ̀ àmàlì kí làwọn ti fẹ́ jù nígbà tó lọ́wọ́ bá nígbọ́lá ní kọ́ kádàrà wọn kálù ìwà là ń dààmú sọ fún wa pé ìyá ìbálòpọ̀ anábìrì ẹ̀ máa ṣiṣẹ́ ẹ̀ máa ṣe wàhálà wàkúlù mú yà sàrún lè máa kó lè padà wù anábìrì gbogbo ẹni kọ̀ọ̀kan ọlọ́wọ́n bá ní kíọ́lá ní tó ti torí ẹ̀dá yóò tẹ̀ ẹ̀rọ yóò tẹ̀ ẹ̀rọ rù fàtánù yà sí ìrùkú ní ìlú sọ̀rọ̀ ẹni tọ́lọ́wọ́n bá ní kíọ́lá bá ṣe tó bá torí ìkẹ́dá tó torí àdìjẹ́ nàdá ọlọ́wọ́ bá dìgbẹ́ ló ti di ọ̀nà tí ó gbà wà ní lẹ́nà yóò ti rọrùn gbogbo nǹkan dáadáa ní ọ̀rọ̀ ọlọ́run láti ṣe owó nǹkan tó bá fẹ́ bàjẹ́ yóò rọ ọlọ́run láti tún ṣe òní pa nǹkan nípa kọ̀ọ̀kan ọlọ́wọ́ bá dìgbẹ́ lá ọlọ́wọ́ bá dìgbẹ́ lá nìkan ní ọmọ ìjọ sí ẹ rí ẹ máa rí níbi ọ̀nà rí ọ̀kúlù kò yá sí àrùn ní màá kó ìpadà e bá dìgbẹ́ lá bá dá nítorí ìyà tọ́lọ̀ ọba àdìgbẹ́lá bá dáa pé eléyìí bú èèyàn ni njẹ ọ̀rọ̀ ọhún náà lọrùn òun náà ní tọrọ ọba àdìgbò láti rí ẹ̀dá ìtẹ ní yóò rọrọ wáàbí oníràn tẹ bá ti wáàbí fún un tòní dọlà ọmọ rẹ lè ju àpáta lọ wáàbí òní wọkàn rẹ aburú iná ni ó máa ṣe òun náà ni ó máa ṣe bá tẹ lọ asáàtì sọ fún yín pé eléyìí ò dáa eléyìí ò dáa ẹ máa bá fẹ́ lọ àmọ́ náà ọba àdúgbò ọláwo ní tó bá torí ẹ̀ dáàyàn òun náà ló mọ̀ sí ọrọ̀ fún yàn. ọ̀rẹ́ yẹn yìí ti báyìí <clears throat> kì í sọ̀rọ̀ àríyànjiyàn ní gbogbo àná wọn sẹ́kìnì gbogbo àná wọn kojú ara wa yìí. àwọn aláburú wọn àti àbá sábúrú wọn ẹ wo wàhálà tí wọ́n ti ẹ wàhálà tó lè ṣe nígbà tí ó bá jáde yìí ìdí ọba ti tún wọn àwọn ọmọdé sùn nítorí pé bẹ́ẹ̀ pété ni wọ́n bẹ́ẹ̀ sàbù bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó wá sàbù káàkiri yóò rọ̀ wọ́n lọ́rùn fún nǹkan nílọ èyí mọ̀ àwọn òkèké ọ̀nà bó náà gbà wọ́n bí láíláí bọ́lá yìí lérí bẹ́ẹ̀ wọ̀ àwọn òlérí bẹ́ẹ̀ wọ̀ nípa bọ́lá ọba àlejò ló ti rọrùn ìtọ́nà ọba àlejò lọ́ba tó rí ẹ̀dá òun náà ni ó mọ̀ sí kíni òun náà ni ó mọ̀ sí alẹ́bí kọ́lá kọ́kọ́ sá wà ọba tó tẹ̀dá tó sì ẹ̀dá ní dọ́gbadọ́gba ọlẹ́bí kọ́dárọ́ fàhádà ọlọ́ọ̀ba tó tà ń ròyìn rẹ̀ yìí òun náà ni alẹ́bí kọ́dárọ́ fàhádà. ọlọ́ọ̀bá yìí náà ni alẹ́bí akọ̀rọ̀jà mẹ́rẹ̀ á wọ́n lẹ́bí akọ̀rọ̀jà mẹ́rẹ̀ á ọlọ́run bá àdìgbọ́lá ní òun náà ló ń wá àwọn irúgbìn jáde alimaru a afáwọn ẹgbẹ́ kẹfẹ́ wọ́n ní mẹjẹmí ìṣúná fi nàbàtà wọ̀nyúrú rẹ̀ gbogbo àwọn onírànà irúgbìn gbogbo àwọn onírànà ìṣúná máa ń pè ọlọ́run bá àdìgbọ́lá òun náà ló mú jáde kò sẹ́ni tó lágbára láti mú irúgbìn jáde ọlọ́wọ́ bá àdìsọ́lá nìkan ló ní kápá lórí ẹ̀ níbàámu pẹ̀lú ìtọ́lọ́wọ́ bá àdìsọ́lá máa fún wa <clears throat> òun náà lẹ́nu yóò kúrò àìsẹ́ pàṣẹ lórí yóò ti kakule sàmú yóò ní àgbàdo ìjọba ìdìmọ̀ mi wù ọkà bàbà ìjọba ìdìmọ̀ mi wù ọlọ́wọ́ bá àdìsọ́lá ló ní kápá láti gbìn láti wù ìgbà míì wà tó jẹ́ pé ìdí wọn sọ fún wa pé bàbá ìjọ kò àwa ni á àgbàdo yìí máa dá o kọ́dà ó tètè wù ọlọ́wọ́n bá àdìsọ́ lánàá ló jáde òun ló ní kápá nínú agbára ọlọ́wọ́n bá àdìsọ́ òun náà pé níta bá òun náà ó padà fún wa a bá fi ọkà bàbà kan sínú lẹ́lẹ̀ ẹ̀wọ̀n yọkà mú jáde fún wa

òun náà lẹ́tùmọ̀ sí kíni òun náà lẹ́tùmọ̀ jáde gbà mí tẹ́ bá ti pa àṣírí ẹ̀ tán ẹ̀ lọ́dún lọ́dún tí bọ̀ ló tún sòmí ọ̀lẹ́ni akọ́jà ìbára ọlọ́ọ̀bà àdìgbọ́lá òun náà ló ní kápá láti ṣe kíni láti mú àwọn irú ìtajà sáǹsọ yìí ọlọ́ọ̀bà àdìgbọ́lá ló ní kápá láti mú jáde ọlọ́ọ̀bà àdìgbọ́lá wá ní ọjà àdàwó mùsà àhùwà ọ̀nà ọ̀bàdìkẹ́ ọ̀lá tó bá yá a wà á ṣe irú mi yìí a ṣe ní nǹkan tí ó ṣe kíni a ṣe ní nǹkan tí yóò gbẹ nǹkan tí yóò ti kéèjì tí àwọ̀ lórí àtọ̀ gbẹ àwọn onímọ̀ nípa àwọn nínú àwọn àtẹ̀sí wọ́n ní ọlọ́wọ́ bá wọ́n ní àyà yìí wọ́n ní tẹ̀sílìm wọ̀tà àti ìlú tẹ̀lẹ̀ wọ́n ní ọlọ́wọ́ bá nígbà tá a bá ti fi irú ìdílẹ̀ ọlọ́ọ̀bá àti ìjọ lóṣèlú nìkan ló ṣe kí ni bùbá àtàwà yóò ní padà ẹ̀wà tá a bá fi sínú lẹ́lẹ̀ kò ní bí ẹ̀wà ọmọ yóò ti kéèjì ó lè rú ó kọ́ kó láti méjì látara bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá àti ìjọ lọ́wọ́ àti kí ni yóò wá mú ikú jáde látara bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló gba àwọn ọ̀sán iṣu wọn bọ́bọ́ ti gíní yóò bọ́bọ́ yóò rà yóò wá sí gíní yóò wá yóò ti jáde. ọlọ́wọ́n bá àdìgbọ́lá òun náà ló ti ká bára ti bẹ́ẹ̀. ọlọ́wọ́n bá àdìgbọ́lá wá sọ bá tẹ̀lé pé sanukú ikú kàfàlà àtàǹtà. ọlọ́wọ́n bá àdìgbọ́lá ó ní a máa ta àlùkò á nìkan. sàdáàtà ta òun ní gbàgbé ẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ nígbà tí Jibril alayhi salam nígbà tó bẹ̀rẹ̀ sí kàlù àdúrà ní sọ̀lá wà ní sọ̀lá anábì máa sáré gba ẹnu rẹ̀ ni ní máa ti wí báyìí anábì tètè gbá anábì tètè wí kó má bàa gbàgbé tí máa wí anábì ọmọ gbà ọlọ́run bá rí gbà wá sí ìdílé òtọ́ bá sọ̀lá wà ní sọ̀lá ìgbèlà tó hàrù sí ìdá àdàkà ìdá àjálàbì mọ́sàájú káwọn ọ̀dọ́ máa sáré láti ṣe kíni láti tó sáré jẹ́ máa gbà á lẹ́nu ìdílé inna alayna jam'ahu wa qur'ana má bẹ́ẹ̀ wù ẹ àwa a ní kápá lórí ká kékeré tó bá ti kà á fọ́ tán ká sì kó yọ lórí ọ̀sán rẹ kíkà rẹ a lórí ká ní ọ̀rọ̀ pọ̀ báyìí lágbára àná àwọn bá ti àgbé qur'ana tó bá ti ń kà á fọ́ wọ́n sá máa tẹ̀lé máa ń fún ma inna alayna bayana á padà sí kíni àwọn aláàpadà sàlẹ̀ yẹ̀rẹ̀ ní kọjú orí wọn anábì ọmọ akájú ló máa yára abdullahi bin abbas nígbà tó sọ̀rọ̀ nípa hadithi ní wọ́n á sí kíni ní wọ́n á sí sàhárìkà ahọ́n rẹ̀ níbi ahọ́n rẹ̀ báyìí bí bánà mi jẹ́ máa sáré bánà mi báhà mi jẹ́ máa lóko ìfọ́sí máa lọlẹ̀ láti júwe fún wa ìtàn ìgbà ń bọ̀ báyìí yóò máa fáàsì yóò máa fi tẹ̀lé ìwé ètò ìfowópamọ́ àgbà ọlọ́wọ́ bá ìjọba wa kó ẹgbẹ́ máa wùlẹ̀ kájú mọ́bẹ̀rù gbogbo ẹ̀ wá tó ti ká ẹ̀ á sì ó tó wá sọ nínú sóra ilé ó ní sànúkìrì wúká fàlà àtàǹtà ọlọ́ọ̀bá àdìjọlá ó ní máa ká ó sì gbàgbé ọlọ́ọ̀bá àdìjọlá wá ní àyàfi tọ́lọ̀ ọba àdìsọ́lá bá fẹ́ bẹ́ẹ̀ iná ni àyà tọ́lọ̀ ọba àdìsọ́lá sọ pé yẹ́wù tó lọ́wọ́ ọ̀hún ayẹ̀ ṣá wọ́n yóò tún ìlú bá wọlé ọba àdìsọ́lá apárẹ́ wọ́n yóò tún tó bá fi wá sí ní ìrìn rẹ̀ wà yí dá mú gbogbo ìjà gbogbo ìyá gbogbo tí àwọn ọlọ́dọ̀ rẹ̀ tó bá wù ayọ̀ kan tó bá wù apàdájọ́ parẹ́ tó tún mú ọlọ́ọ̀bá àdìsọ́lá ní ilé àná ṣá Allah àyàfi ìtọ́lọ̀ ọba àdìgbàlábà rẹ̀ síkí ni ìtọ́lọ̀ ọba àdìgbàlábà rẹ̀ kò gbàgbé kù. àbá wa kọjá àdá wọn ni káàna Rasulullahi sallallahu alaihi wa sallam la yansa shay'an illa ma sha Allah. wọ́n ní Ànábì sallallahu àyàfi ìtọ́lọ̀ ọba àdìjọ́lá èyí tó bá wú ọlọ́run ọba àdìjọ́lá ebe kó ti kíni ebe kó gbàgbé. tó wọ́n ní wọlé òun náà ní àwọn ànáṣọ ànáṣọ wọlé màṣọ èyí máa wá nínú àlùkò ààrẹ tí ìkan ó fa ìdájọ́ ọ̀sán rẹ̀ àbí kó fa kíkà rẹ̀ rẹ̀.

àti ká gba ọlá ti àyà kan àyà àti ká mú ìtò tó kékeré ní tó tún lórí ìtàkùn wa pọ̀. ọlọ́run bá àdéjọ́ lọ́wọ́ ní iná hu ìyá àdáàbò lè jáhàrọ́ wà náà yá fà nítorí pé ọba rẹ tó ní onígbà tó ìgbà yìí àbí tó bá fẹ́ yìí òun náà ló nímọ̀ nípa àtọ́ tó wá tó hàn síta ayé ìyá àdáàbò máa yẹ̀mí àrùn ìlú ìbáàdì وما يخفونه من أقوالهم وأفعالهم لا يخفى عليه ذلك من شيء ọmọ ọba àdìgẹ́lá gbogbo táwọn ẹ̀dá bá ti síta ọ̀rọ̀ tá a kọjá ti síta ìwà tá a kò síta gbogbo àwọn ìgbà tá a bá ti síta ọlọ́run bá àdìgẹ́lá ní màdìpá rẹ̀ wà máa yàtọ̀ àti gbogbo àwọn ìgbà tó pamọ́ tó jẹ́ pé ìwọ nìkan òun náà ló máa ń kú lọ́ọ́ máa yà rẹ̀ ẹlòmí ní ìgbà míì lónìí tó jẹ́ pé kò sẹ́ni lọ́ọ́ kálọ́mà ó sì wà ní ọkàn rẹ̀ ó sì ti máa lọ́ọ́ kàn ní kéèkì ọlọ́wọ́ bá lè jọ láti máa nípa rẹ̀ wọ́n máa yá nípa rẹ̀ ní tó pamọ́ ọlọ́wọ́ bá lè jọ láti máa ọlọ́wọ́ bá lè jọ láti máa sọ fún àtẹ́bí sọ̀rọ̀ láwọ̀ àríwọ̀ sọ́lá ó ní wàlúù yá قال على السلام إلى النبي صلى الله عليه وسلم ليصدقك لليسرى آسف من يرمو آسف ولا أنزل على آسف من يرمو ربع يرمو أبا ولد كبير وأن الله بارك لنا نسير عليك أفعال الخير ọlọ́run bá dikẹ́ lọ́sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam pé gbogbo àwọn ṣe dáadáa á fi rọrùn fún ànábì sallallahu alaihi wasallam wàkúwàdà àti gbogbo àwọn ọ̀rọ̀ dáadáa a ṣe ní ọ̀rọ̀ fún àtàbí sallallahu alaihi wasallam wa nashra'u laka shar'an sahlan samhan mustaqiman adlan la wijaja fihi wala haraja wala hùn ọlọ́ọ̀bà àdíjọ́ lámbà nàbí sàdéhùn pé ọ̀rọ̀ dáadáa a ṣe rọrùn fún nàbí ìjẹ́ dáadáa ìwà dáadáa ààfin ọ̀rọ̀ fún àdẹ́sọ̀láwà ní ọ̀sọ́lá ọlọ́wọ́ bá dìgbò láròyà àdẹ́sọ̀láwà ní ọ̀sọ́lá pé wà ní dágàdà àdá kúrò ní àbí ìrẹ́ àdẹ́sọ̀láwà ní ọ̀sọ́lá gbogbo wa gbogbo wa tó dá pátápátá ìrẹ́ àdẹ́sọ̀láwà ní òǹbẹ̀ lórí gbogbo wa tó dá rẹ̀ yàrá tọ́lá ọba àdìgbà láti sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah ọlọ́ọ̀bá àdìgbà láti àríkọ́sí dáadáa ń bẹ fún yín ìtẹ̀lé dáadáa ń bẹ fún yín lára òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ káwọn sẹ́rù níbẹ̀ alábi ní kótó wa òun náà ní kótó wa òun lẹni táwọn máa wò táwọn máa kọ́ òun náà ní kọ́sí rẹ̀ ó tí a ẹni táwọn tá à ń kọ́ sí yóò á ah, alhamdulillah ọlọ́wọ́ bá lè jọlá ń sàdéhùn bá dàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àbáwá ibùn kẹfì bí wọ́n ti tú àyà yìí wọ́n ní ọlọ́wọ́ bá lè jọlá sọfá náà pé nashra'u laka shar'an sahlan samha mustaqima láàrúdá jàmí ọlọ́wọ́ bá lè jọlá ń fún ànábì ní ìfọ̀kànbalẹ̀ pé á padà mú àwọn òfin kan ẹ̀sìn àwọn òfin tó jẹ́ pé àwọn òfin tó rọrùn ní àwọn òfin tó lábójú kúrò ní àwọn òfin tó dúró déédéé ní tí ó ṣe tí ó máa tí ó pọ̀ fún tí ó fún fún láàrin òfin ọ̀nà bá lè gbogbo òfin ayé sábà máa ṣe òfin bá ń ṣe kò lè jẹ́ òfin tó tí ó ní yóò máa wọ́ yóò máa òní jẹ́ omi tí ó rọrùn òun jẹ́ ọmọ nira rẹ̀ òun náà ló fà ẹ lọ́wọ́ àwọn constitution constitution ayé òun náà ti constitution èmi dúró lójú kan nítorí pé àwọn tí wọ́n ṣe àwọn èèyàn náà òfin èèyàn ni tó bá yá wọn tó ní ẹlẹ́gbẹ́ nira o wọ́n tó ara dẹ̀ fún àwọn díẹ̀ táwọn tó wà ní díẹ̀ bá tó ní gbé ah, eléyìí ò fẹ́ wá wọ́n làwọn ẹ̀ abẹ́ review constitution wọ́n abẹ́ amend constitution àmọ́ ilẹ̀ 1999 constitution àmọ́ ilẹ̀ 1970 clinical constitution 1960 clinical constitution ẹ̀ẹ̀dì ní ìṣẹ̀rí ọlọ́ọ̀bà àlekíọlá káwà sọ pé ìṣẹ̀rí ọlọ́ọ̀bà àlekíọlá yóò mọ́ká edition abájí ní rí ni káwà lélẹ̀ yóò náà ní Madina edition àbíkáwà lélẹ̀ ìdíje káwà ní Africa edition

ipe àwọn tó bá ti darí ìlú wọ́n máa ti kó bẹ́ẹ̀ wọ́n máa gba àkàbá yìí wọ́n máa gba àkàbá yìí wọ́n máa gba àkàbá yìí tí wọ́n fi jáde láyé bẹ́ẹ̀ pàtí wọ́n tó fi ní ti wọ́n ní kí ogun ọ̀sán tẹ́lẹ̀ dáadáa ogun ẹ̀yìn ọlọ́dún ló dì ẹ̀ wọ́n ní kí ó fún dọ̀ ẹ̀ gbogbo ẹ̀ ń mú wọlé dáadáa nígbà tó padà yá tó kálukú tó padà wá ní pé à ah, nǹkan màmá máa lè àtọ́wá ògbà ọ̀nà bọ́lá tó wá gbà láti di gbogbo ẹ̀ láti ṣe gbogbo ẹ̀ abẹ́ amẹ́ni constitution owó tá a láàrọ̀ tó ti kú àríwá fún a ti fún ní gaba yìí ti kárí nánu so nítorí pé kí ni làákàyọ ọmọ èèyàn ni ọmọ ènìyàn lágbára láti ìmọ̀ tí ó tẹ̀ lọ́jọ́ ọ̀la tí ó fi wá palẹ̀ máa rẹ̀ kalẹ̀

gbogbo òbí tàbá ti lọ gbáà bẹ́ẹ̀ láyé yìí tàbá tó fẹ́ àwọn tàà tẹ́lẹ̀ ọba wáwí rọ́là pa torí ẹ́ẹ̀dì jọ́ sọ́sùn ẹ́ẹ̀dì jọ́ tó ti gbé wa ẹ́ẹ̀dì wá bẹ́ẹ̀ yọ̀bẹ̀ kó bẹ́ẹ̀ padà yá àmọ́nà ọba àdìgbọ́lá ọba tó dá ogun wa ó ga ju gbogbo òfin lọ òun náà ló bá tó jẹ́ pé òfin ẹ̀nìkan náà ló lè múlẹ̀ kọ́dọ̀ ọlọ́wọ́ ọba àdìgbọ́lá ọba tó bá ànábì ga òfin ọlọ́wọ́ ọba àdìgbọ́lá ẹgbẹ́lẹ́ ìwà ànábì náà wọ́n wàlàkọ́dì ó yíya ilẹ̀ ìka wà ilà tẹ̀lé síwájú rẹ̀ o náà lábí na tó ànábì sallallahu alaihi wasallam láyé náà drop down ẹ̀yà àbátọ́ ní àmàlù to bá pa nǹkan àti papọ̀ mọ́lọ́wọ́ bá àdéjọ́ lá ìdẹ́ o ó bàjẹ́ o ẹ̀rí tó ní pé ànábì ọlọ́wọ́ bá àdéjọ́ bi ti pọ̀ anabi o òṣìṣẹ́ mi ni mo ní pa nǹkan náà bẹ́ẹ̀ tí ẹ̀ bá ti fi lè pa nǹkan míì papọ̀ mọ́ lọ́wọ́ bá àdìjọ́lá ẹ̀yìn gbogbo tẹ́yìn pátápátá gbogbo ẹ̀ náà yóò bàjẹ́ ni. so ọlọ́wọ́ bá àdìjọ́lá wá fún àdéhùn sọ̀lá wa yóò sàlá ọlọ́wọ́ bá àdìjọ́lá fún láṣúra pé á ṣe ní ọ̀rùn pọ̀ á ṣe àwọn tẹ́ dáadáa á ṣe ní ọ̀rùn pọ̀ á ṣe rọrùn pọ̀ ọlọ́wọ́ bá àdìjọ́lá ó tún wá sọ síwájú ọwá pa ànábì sallallahu alaihi wasallam láti ó ní fadhakkir inna ma'azi dhikra ó ní ìrìn ànábì máa ráwọ̀ létí o máa ti wá àti fáwọn èèyàn ẹ pẹ̀lú májẹ̀mú inna ma'azi dhikra nígbà tí ìrántí ó bá ti sàǹfà nípa àwọn èèyàn àwọn onímọ̀ nípa tẹ̀sí wọ́n pẹ́ sọ́nà méjì inú ayà yìí fadhakkir inna ma'azi dhikra wọ́n ní èèyàn ní ìsìn àgbàtà àwọn kan ní àgbàtà bá rí pẹ́ràn tí wọ́n sáfàní fún yà tó bá ti pẹ́ tó bẹ́ ti wá àti mú yìí ẹni tí wà tí ò lè sáfàní fún rí wọ́n ni ọmọ ti kéré mọ́wé ìjà àti rẹ̀ tó bá ti rí pé ìrántí yóò sáfàní ni kò sáfàní kò sì rántí fún yà ẹni tó fẹ́ gbọ́ nígbà tó ti wá àti báwọn yàtọ̀ wá ń tẹ́lẹ̀ ẹ àbíkán bá a rí àwọn onímọ̀ nípa tẹ̀síù tí wọ́n tún lọ bẹ́ẹ̀ ni àwọn àwọn ìpínlẹ̀ tẹ̀síù wọ́n ní ọlọ́wọ́ bá rí kọlá tó bá nẹ́bí pé láti àìsù tẹ́mbà òjẹ́ ìkìlá ilá nẹ́bí máa ráwọn yẹ̀lé tí ó ibi tó bá ti gbé ìrántí yóò tàbà ní àwọn àwọn ibẹ̀ láti mú ẹ̀kọ́ tàbá fẹ́ na ìmọ̀ká tàbá fẹ́ máa fáwọn ẹ̀lẹ́kọ̀ọ́ tàbá fẹ́ máa sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn wọ́n ní wàlá yẹ̀dọ́ òru ìdàgẹ́yìn àhàlì wọ́n ní àwọn tí wọ́n bá ti gíní àwọn tí wọ́n bá ní ìdí ẹ̀ àìsí gíní àìgbé lọ ọ̀rọ̀ wọ́n ti àbí ti wọ́n ìka sọ́dọ̀ àìmáàmù Ṣáfi'í nínú díwánu wọn wọ́n ní من منع الجهال علما أضاعه ومن منع المستوجبين فقد ظلم وني أنكني من منع الجهال علما أضاعه على المكان ẹni tí ò ní ta ṣe ẹni tí ò serious ẹni tí ò mọ̀ sí ṣe tó wá ló ń ara rẹ lórí ẹ̀ òfẹ́ ṣe kí ni òfẹ́ kọ́ máa

ìwọ́n tó lọ lè gbé bàbá ẹni tí ò ní bùkátà sí ẹgbẹ́ kò tẹ́ ẹ̀rọ̀mí àwọn ọmọ kéwú àwọn ní ọmọ ìdíkẹ́ àbá àrẹ kéwú ló nípa àbá ẹ̀wọ ẹja tọ́dọ̀ la àbá ẹ̀wọ táìmù ẹ̀wá yàfa ẹ̀dẹ̀bí ara ẹ̀yẹ̀fá wọn náà alimamu malik nígbà tí ẹnìkan nínú àwọn aláṣẹ ó ránṣẹ́ sí imamu malik yìí ó ní mo máa ń ka àtá táwọn ọmọ mi láàfin ní palace imamu malik ní alìsíkò yóò ta èèyàn máa lọ lè bá mímà ní ayẹyẹ gbé màbá yẹn nígbà tá a ti sọ ayé ní ká máa lọ lè gbé màbá yẹn òun náà lè òjì táwọn èèyàn pàmà lé má àwọn olówó yẹ yẹ mímá láàrin òjì gbà máa jẹ́ fáwọn ọmọ ní yóò máa a owó ọ̀wọ́n wa ahụ kan alukur'an ọ̀rọ̀ náà ń lọ ká mẹ́lẹ́ ọ wàá jẹ́ pé àwọn ọmọdé àkànwá ọ wà ní ah, ẹ sọ fún àgbà pé ẹ ti jáde àwọn ọmọdé lónìí <laughs> Ebi ò sọ pé bá ah, ẹjọ́ ẹ lọ́sọ bá àbá pé àwọn ọmọ yẹn wọ́n bọ̀ wá ẹkùn ká fún tẹ́mi àdúgbò ti tó kí náà wá sí ọwọ́ kàtún ìwọ́ sì gbéra ìwọ́ láti lé àbíkọ wá jà fún ara ẹjẹ́ kó dé nìkan ah, ní àwọn òní kéwú lónìí abẹ́ jáde dájú wọn bẹ́ẹ̀ fún wọn jáde ah, wọ́n bẹ́ẹ̀ lọ sí shopping wọ́n bẹ́ẹ̀ lọ shoprite ìwọ́ sì kékeré ìwọ́ yẹ̀yẹ́ ìmà òkè lọ sí ìmọ̀ mọ́ ti kọ̀ ní ọba níbá eléré ìlú wà máa ń hàn rárá ẹni bá fẹ́ gbọ́ mọ́ àtá ẹni bá fẹ́ gbọ́ kí kò máa bọ̀ wálé bí ọba ti lè wálé kájọ pàdé ní abẹ́lé méjì ká pàdé lé kéwù kéwù ilé mi ilé kéwù ni ọyá pàmò rẹ káwá pàdé lé kéwù nígbà tó ti di pé a ti sọ ìmọ̀ ìbáhùn òun náà ní ìtàkùn yóò bàbàrà àmọ́ òun náà ní òun yóò bàbàrà lé kéwù wọn ò bàbá tẹ́wó kọ́dà wọn tún máa rí pé àwọn àtijọ́ àbá yìí ẹ àwọn àbá yẹn sí àwọn àwọn àtijọ́ ẹ̀rí pẹ̀lú ní wọn kọ́ àwọn oúnjẹ owó táwọn ń nítorí pé wọn àwọn gbọ́dọ̀ àwọn òkú òsì ẹ̀rí pé kàyẹn gan wọn di ti gé oúnjẹ àwọn àti ọlọ́run bá àdéjọ́ lọ́tọ́ bá nẹ́bí sọ̀rọ̀ láwà àríwọ̀ sálàm ti pàtàkì yẹn iná bá ti ṣe kọ̀ máa rá àwọn èèyàn létí àbáwá yìí kẹfì yìí wọ́n ní bí òun náà ni wọ́n ti mú kíni wọ́n ti mú ẹ̀kọ́ alimamu ali rọ́bì allah ali wọ́n ní nínú àyà yìí òun náà ni ọ̀rọ̀ imamu ali tí wọ́n ní mọ́mọ́ á ní ma á ń dàbí muhadisi bí muhadisi qawman haditha Imam Ali Amirul Mu'minin wọ́n ní ẹ̀ ní sọ̀rọ̀ kan báwọn èèyàn ò ní máa báwọn sọ̀rọ̀ kan haditha la tablughuhu uquluhu ọ̀rọ̀ kan tí ó pè tí yóò padà sí yóò padà jẹ́ bìtínà fáwọn apá kan wọn yóò padà jẹ́ bìtínà iná ló bá tó jẹ́ pé manhaj syllabus a máa wà fún ìkọ́mọlẹ́kọ̀ọ́ ẹlọ àwọn abẹ́sìn àwọn afá súnà nígbà tó bá fẹ́ kọ́mọlẹ́kọ̀ọ́ wọ́n ti yan àwọn tíra wọn wọ́n ní ìjọba tó bá há kúrò àárín ẹ́ kó jẹ́ kí ni ó há al-arba'una an-nawawiyya nínú tàwí wọ́n ni kó wá mú kíni wọ́n ni kó mú alùsùlù sàlásà tó bá kó bẹ́ẹ̀ oníṣì kó mú kìtàbù tó jẹ máa mú nípele nípele nù nígbà tó wá fẹ́ bẹ̀rẹ̀ pé wọ́n mọ kéékèèké ọwá nígbà náà ìdí ọkọ̀ mi bẹ̀rẹ̀ òun náà ni alàkídàtú alàkídàtú wa síyà ó lọ lè gbé níbi tó ga torí eléyìí ní ti ibi tí náà ní padà jẹ́ àwọn nǹkan tí ó bẹ̀rẹ̀ tí ó dàgbà lójú yóò ní máa kọ́dà ó lè mú kí nǹkan yóò sún kọ́mọ̀ kẹ́kọ̀ọ́ wọn nígbà tí ọba tẹ́kẹ́ nígbà tí ọba mú láti bẹ̀rẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ ni aláwọn nínú àwọn onímọ̀ nípa tẹ̀síìr tí wọ́n ní pàdé kéèm nínú àpá àti zikrọ̀ máa rá àwọn ìyàlẹ́ sí nígbà tí ìrántí ò bá sáǹfààní wọ́n ní kò sí wọ́n ní tùmọ̀ ayà yìí náà ni pé kò sígbà tí ìrántí ò ní sáǹfààní ìtayà yìí sọ fún wa náà ni pé gbogbo gbà náà ni wọ́n náà yẹ̀lẹ́ sí wọ́n ní torí pé ìrántí tí ò bá sáàbà nípa ẹni sáà rán létí yóò sì sáàbà nípa ẹni tí ráyìn létí wọ́n tó ń ti wá àti fún yàn yóò máa jẹ́ ìrántí fún ọ̀nà fọ́lẹ̀ ẹni tó ń ṣe fún wá ìgbé kò bá sí kíní bí ò bá wúlò fún tí ò bá gbọ́ yóò sì wúlò fún wọn wọ́n ní ajẹ́ pé gbogbo ògbà gbogbo àsìkò òun náà ní kíní òun náà ní ìrántí máa sáàbà ní wọ́n nígbà tó jẹ́ pé kò sínú májẹ̀mú

èyí tó jọ́nà lórí ẹ̀ òun náà ló ń ṣe kíni òun náà ló ń ṣe òun ọwọ́ lọ́wọ́ bá àdéjọ́lá ní àlèhìdáyà wà ìdáyà tó tàwùfì kọ́lọ̀ ọba àdéjọ́lá fi hàn sí fún gẹ́ láti wá gba nǹkan yẹn wọlé bí àwọn ah, gbà gbọ́ ẹ̀ ó ti ṣe méjèèjì tafsir méjèèjì náà òun náà tó wọlé nítorí pé kò ní bẹ tó jẹ́ pé mo bá tẹ̀ láti bẹ̀ gan ẹ̀ kò ní sáàbà ní fún àwọn yíò lórí tó dábú ńlá nílẹ̀ kọ́lá kò kó lè mọ́jú orí láti ní ìdéjọ́ mi náà a máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àti bá ní kó tẹ̀lẹ̀ láti sọ̀lá wà ní ọ̀sálà nígbà sólókò lẹ́gbẹ̀ẹ́gbẹ̀yà táwọn kìlì dáa ní sọ̀lá wà ní sọ̀lá padà táwọn kìlì bẹ́ẹ̀ ní wọ́n mọ́ká àti ká lágbìmẹ́ntì ẹ̀ ń padà lọ́dún yóò nínú àgbìmẹ́ntì wa yìí tí yóò ní tẹ́tí wa ọlọ́run ní bọ̀ ọwọ́ ajé àwọn obìnrin ti di kalẹ̀ ànábì òsè lágídí kánábì wa ṣe lágídí gbà wọn sí ó rọrùn kí nǹkan ní ìtòlù kí nǹkan àǹfààní ní tó padà wá ṣẹlẹ̀ tó padà wá núyàn àmọ́ àti ẹnìkan ní tó bá ti wá àdínú wọn tí bá gbọ́ wà sínú ẹlẹ́nu rẹ̀ máa gbé orí ẹ̀ dànù ìwọ́ wá ní àkọ́lá ah, bí ó bá sáǹfà ní yóò sáǹfà níbẹ̀ ọ wá sí kíni ọ wá ní ọmọ tó wà láti ṣe ìṣe ìdàmú lóòótọ́ so mọ̀ wípé bó ṣe bẹ́ ìṣe ìdàmú aburú ló ṣe lóòótọ́ àmọ́ kò fún ọ láǹfààní àti máa ṣe kíni àti tó máa pọ̀ jù láti máa ṣe àwọn ẹlòmíì bàbá mi wọ́n ti wá àti wọ́n jẹ gàdá fún wọn nípa kápá lórí rẹ̀ sákẹ́ẹ̀tì sábà ní agbára bẹ́ẹ̀ èèyàn máa lágbára bẹ́ẹ̀ ìjọba lè lágbára bẹ́ẹ̀ tí ẹ bá wà lábẹ́ ìjọba ìjọba wá dé nítorí ọ̀gbọ́dọ̀ tó wà sí ma lágbára bẹ́ẹ̀ amẹ́ríkà tí èsì ìjọba tó gbogbo àwọn ìjọba kan lábẹ́ ìjọba ni lọ́wọ́ ní kíkà tí wọ́n ti wà sí ma wọ́n lọ́ọ́ dákẹ́ tiẹ̀ tí wò ní dákẹ́ ọwọ́ ní dèbò dákẹ́ àìmí ò ní dákẹ́ o àmọ́ ìjọba tó yẹ pé òun ló ní kápá òun ni gbogbo àwọn lábẹ́ àkóso rẹ̀ tó wọn bá gbóbi kalẹ̀ kalẹ̀ lọ́kùtò ẹnìkan wá sọ pé ọ̀dà òun tẹ̀sí òun pé àwọn ó tàbí wọn lọ sí wọn nígbà tí kò yé wọn kọ́lẹ̀ nìkan pè nígbà tí àwọn ọdún tó lọ bẹ̀rẹ̀ tí àwọn mọ̀ gbọ́ pé wọ́n títà ráwí lánàá mú ní bọ́lá wọ́n ní bẹ̀rẹ̀ títà ráwí tó lọ

ẹni ẹwà pèrè wọn ni a ìmọ̀gọ́sílẹ̀ lẹ́yìn o láì tójú àlá tó àwọn èèyàn problem àwọn èèyàn ni pé àfídà alùsùnà ọ̀jàmá òyí àwọn èèyàn inú àfídà alùsùnà ọ̀jàmá ìpìlẹ̀ kan ní bá a ṣe ń lò pẹ̀lú àwọn aláṣẹ àwọn olórí tó lórí bá pa iná àtẹ̀tẹ̀ ẹ̀gbọ́dọ̀ ti ń kaba yìí tí ò bá ti pa iná àtẹ̀ ẹ̀gbọ́ tó bá ní ẹgbọ́dọ̀ ṣe nǹkan àbójẹ yí pa lórí ìjọba ẹ ẹ̀sìn mọ́tàdì àní bọ́ lórí ìjà àti ní kọ́síta àwọn abú olórí ẹ̀rí ìjọba yóò ti dáadáa ẹ̀rí gọ́ọ̀mẹ́ntì ẹ̀rí tó ṣe ẹ̀kọ́ tó ní kò sí náà mo ti bá gbọ́ta wọn alùsùn náà ká òní kọ́síta kò máa sọ bẹ́ẹ̀ nígbà tó bá mọ̀ kó láti èsì bọ́ba fún eléré aláṣẹ lọ́ọ̀dì bá a nígbàkọ̀ sáà níbi kọ̀ wá bóde yìí tó bá wá bóde rí jẹ́ kó wà láàrin wà jẹ́ ẹnìkan tí wà dùn àwọn aráàlú ní pa wọn pa ẹsẹ̀ ìjọba ìbàjẹ́ ìjọba ìbàjẹ́ ìrọlọ́ba ẹ̀yìn lẹ̀ wà bẹ̀ lọ́nà ẹlòmí wà bẹ̀ lọ́nà ẹlòmí wà bẹ̀ lánàá kó ti dàmọ́ lórí òkè wà ti fún láàrin wà ti ẹnìkan tó bá ti wà ti fún anábìnrin tó bá gba wà ti fún gbàdá anábìnrin tó abẹ́rẹ́ anábìnrin tó bá wà kọ̀ tí ò bá wà gbà kọ̀kọ̀dẹ̀ ájà àmà àlẹ́ wọ́n ti fi ó jọ́nà ìlú ìdẹ ètò kó sẹ̀wá sí kíni olóṣèlú àbọ̀ sí rédíò ọmọ wa fún eré gọ́ọ̀mẹ́ntì àwọn yóò kíwá máa lè ọmọ pdp nígbà tó bá ti jáde lónìí tó o bá ti búrẹ́ pé ìjọba òjá ìwọ́n tó já àpá àkòtí sáàlì ọmọ ju pé alátakò lọ bẹ́ẹ̀ ní tàbá ti wọlé òtọ́gbà àwọn ọmọ ìwé lóta wọn ní pàtì wọn sọ̀pọ̀ ní olóṣèlú àwọn náà àwọn wa ní wọ́n jẹ lábẹ́ ìjọba yìí tẹ́bá tó ní pé ìjọba àmìbá tó wọlé tó ní àlọ́ níjọba tó wà bẹ̀tẹ́lẹ̀ ẹ̀ẹ́dùn ní sáàtún láwọn àfá kan ẹ́n àwọn tẹ́ẹ̀tì àfá mi ó tún dídé tó túnmọ́ tako ìjọba ilé ilé yóò sínú lára lẹ́bí sọ̀rọ̀ àwọn àríwọ̀ sọ́la ewu ńláńlá bẹ́ẹ̀ níbi ká máa kọ̀rẹ́ ní ìjọba ń ta òun lágbára wà lọ́wọ́ rẹ̀ ta ló kọ̀rẹ́ ti ń ta wọ́n gan wà rẹ̀ tẹ́ ìjọba gan kí ọmọ tó ti tún wá kọ̀rẹ́ ti ń ta ẹ̀ kọ́dà bó bá padà wá jẹ́sẹ̀ nǹkan gan ó kọ̀kọ́ bẹ́ẹ̀ fi yí ẹgbẹ́ ìdìbò bí ọ ó bàbá mi ẹni yẹ bẹ́ẹ̀ ló abẹ́ ọmọ gbọ́rù ìjọba tí ń dị lé yóò fẹ́ sàgídí bí àpò bá ìtàlù náà bá mi sọ̀rọ̀ báyìí inú ewu tó wà mẹ́ òun náà pé inú àwọn ẹlòmí wọ́n gbà fọ́lọ́ lára àdáwò tọ́lọ̀ ti fún wọn níbi lára ìjọba wọ́n ti rà á wọn jẹ́jẹ́ ìwọ́n ti wá ìdí ti dé tẹ́lẹ̀

so àbíta ti lọ òun náà ni pé ọlọ́run bá lè pẹ́ láti káàkiri rántí nígbà tí ìrìnàjò bá ti kíni nígbà tí ìrìnàjò bá sáwọn àní ìjọba ni wọ́n ti wá àti ọwá kó lọ́wọ́ ti láti wọ́n wá bọ́lọ́pàá gbé ọ wọ́n bẹ̀rẹ̀ sí àjẹ́ wọ́n ti ọ mẹ́wàá so wá sáfà ní jọ́mi ìbálò mẹ́rin mi mà abẹ́ ọlọ́run bá lè gbọ́dá kó mọ́tà ti àlékún àgbóyè ìgbè fún wa ó mọ́tà ti alukur'an kó abẹ́lẹ́ ọba àdìgbọ́lá kó yẹ ká mọ òun olódodo kó yẹ ká tẹ̀lé kó yẹ àwọn ìbàjẹ́ níbàjẹ́ kó yẹ ká jìnà sí iná wọ ní ìdárí ọ̀nà ọdún àlẹ́ wọ́pọ̀ ọba àgbàdà níbi Muhammad wàdà àdìyí wà àdìyí lọ́sọ̀lá subhanallah subhanallah alhamdulilayi ṣẹlẹ̀ láyé